ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ o ẹ̀yin ọ̀sáàrí mafia ẹ̀yin tó gbé bọ́ lọ́gànjọ́ òru ẹ wá gbé léyìí ẹ jẹ́ kẹ́ bọ́ fún ẹ jẹ́ kẹ́ bọ́ ọjà tó dà ẹ jẹ́ kẹ́ bọ́ rẹ̀ ó tó di àrùn kórógódó kófínkófín lè kú dún kófínkófín lè jádùn ọ̀rọ̀ ìfín ní oṣù hàn kẹ́bọ̀ rẹ̀ ó fi kẹ́bọ̀ rẹ̀ ó dà owó ńláńlá ni kó máa ná kó máa náwó bí ẹlẹ́dà. àmì jésù. kí ni ń jẹ mọ́ orúkọ jésù ń di èṣù. kí ni à ń ṣe ọ rí. wíjú kí payẹ. ó yà gbé e oṣù ọmọdé tí mo ti wẹ̀ fún ọ lánàá. odò wo nà. tí mo ti wẹ̀ fún ọ gbẹ̀yìn. ìdí rẹ̀ ló gbélé tó bá ti gbé ẹbọn sídìí odò ń ṣì mọ wẹ̀yìn o mọ bẹ́ẹ̀ nìkan kan. ọbẹ̀ ṣe kínú. mọ jẹ́ o. Eh, mọ ẹbọ rẹ mọ kọ ìwọ kọ lọ jẹ èṣù mọ ní ọjẹ ní ìṣòro. too much. bàbá ṣe máa bẹ èmi dẹgbẹ mo ti wà nílé fún odindi ọdún kan ẹyẹ bá mi bá sọ̀rọ̀. irọ́ lọ pa ọkàn ọkàn ẹbọ rẹ ti fi ó ti dà. Oh oh, um, bàbá kí àwọn mọ̀lẹ́rì máa ráìdì mi ṣé ẹ lè tẹ̀lé mi débẹ̀. ìwọlé lówó rẹ tó nà owó bìsàbìsà. fúnkẹ́. ọmọ jáde o. bàbá jẹ́ má bẹ́ẹ̀ nìkan kan rojọ́ o ọgbọ́n bá wọn ó yá wá ń bú ọkọ rí Jesus is Lord. báyìí ni kọ̀ọ̀kan. Mm-hmm. ọmọ àlè kìláàrí ìjà olúwa ọba olùṣègùn ṣẹ́gun ya ṣẹ́gun ọ̀tá fún mi já kìláàrí ìjà wọn gbọ́ mi sókè pẹ́ẹ́lá lélùyà ya kìláàrí ìjà olúwa ọba olùṣègùn ṣẹ́gun ya ṣẹ́gun ọ̀tá fún mi já kìláàrí ìjà wọn. idiot serious ọlọ́run yọrí ẹ̀ ọlọ́run yọ ẹ̀ gan ẹ̀ ẹ̀ wẹ́wọ́ mi bí mo mọ̀ ó dàbí àpòpọ̀ sẹ̀mọ́ àti gàrí idiot ah ooo bàbá rẹ̀ ní pé kí n má sọ̀rọ̀ dágbà bàbá ní pé kí n sọ̀rọ̀ dágbà bàbá tún mí lẹ̀ sí ẹ ní olórí burúkú àmì dájà ayíra ah, àdúrà kò lè gbà idiot ọkọ ní pé kí n má sọ̀rọ̀. lóye sango. bàbá ẹ. ogun jona ni ẹ sọrí nígbà tí Ọlọ́run fún ẹfọ rẹ sọgbọn Jésù fún ẹfọ rẹ ó wà tẹmtẹtẹ tó bá gbèwọ́ fún ẹ fún ẹ ní ogun tó fẹ́ wà frustrated fẹ́mi fámi fámi líbí àrà pàgbẹ́ nfàfà máa pègbèdé fún ẹ. àrà pàgbẹ́ nínú ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ ẹgbẹ́ fún ẹ. ogo wàhálà ẹn ogo ogo tààkì àyíjà àwọn ẹgbẹ́ wa mẹ́ ọ̀ ń ṣiṣẹ́. yẹ yẹ yẹ iná ti kú iná ti kú yẹ yẹ yẹ wọn náà ti wà o wọn náà ti wà mo ti ní problem o mo ti ní Ah, o. Yeah iná wẹrẹ padà kú sáà wẹrẹ ti wọlé wo jẹ́ kí n fi àwọn ọlọ́bi tí mo lọ. ẹ sàn sàn sàn èmi fún afọ́ mi kàn mí wà á dá ṣé rí gẹ́gẹ́ bẹ̀yìn fúnrẹ́fúnrẹ́ ṣe sọ fún mi ti rí ti fẹ́ẹ́ fẹ́ẹ́ rí pé èní tó jẹ́ àṣekágbá prayer lèmi fún afọ́ mi kàn mí lọ play lágìjù á dá tẹ̀lé jẹ́ kó yé mi pé ojú mẹ́rin láò gbúdọ̀ rí mi. kò sátúnṣe. ṣé rí i ẹ mọ̀ pé ìfẹ́fẹ́ kó yé mi pé lágìjù ni bàbá ti gbàgbé wọn lágìjù ni bàbá ti gbàgbé wọn àwọn ọmọ Ísírẹ́lì wọn kígbe lágìjù ṣé ìgbà tó kù kẹ́mi fáfá mi kí n mú orin débi lágìjù yẹn ni mo bá rí ògbólì ọ̀kọ́ṣọ̀kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìfẹ́fẹ́ rẹ̀ ṣe sọ fún mi pé kí n má jẹ́ kí ojú mẹ́rìnlá kí mi rí ikú lè má ṣe líbí olóbùkún kan mà wọlé sí bí ogun jónà rè o. bàbá ayé olóbùkún. èṣù náà lóògiri oko ká mi wá o. sá. yé yé ah ooo ẹsà ẹsà ẹsà ẹsà ẹsà ẹsà ẹjọ tó tọlọ ẹsà ẹjọ tó tọlọ ṣé ibi ṣe wọ mi mi ò lọ fún à ń gbà òyà ń gbàdúrà àmọ́ tó ní nǹkan tí mi bá bá mi tí mò ń lé yìí òun ló yẹ kí mi bá bá mi kí kí kí n kírè ti ṣáàzì fún bá mi. màá tún bẹ̀rẹ̀ rẹ tá a ti lè. fúnkẹ́. ọ̀pọ̀ tá a fi. má má àwọn bẹ̀rẹ̀ àwọn thirty days gbogbo èso àwọn àgbà wòlíì méje tí mo rẹṣọ fún màá tó rà fún wọn yé ah! Ah! yé wo wo wo wo wo wo wo wo wo ẹ má ṣe kó dàbọ̀ sọ́ngbọ́n wọ́n ní ẹ̀fun ní báyìí oṣù jẹ́ oṣù ní báyìí ẹ̀fun jẹ́ àtọ̀sùn àtẹ̀fún èlú ní báyìí bàbá wọn jẹ́ ìwọ ti báyìí tèmi jẹ́ múnà àbáyé tiẹ̀ náà jẹ́. tuwa ilé débi tuwa ilé ah, ọmọ bàbá ìlànà kí n má lágbára ayélujára máa ń lò. Ah, Bẹ́ẹ̀ni! Bẹ́ẹ̀ni! pé kọ́ máa bẹ̀rẹ̀ fún wa. ẹnu oṣù dákẹ́jà rẹ ìwọ́ọ̀dù ni wọ́n fẹ́ kú ẹ̀kọ́ ni. ọ̀gá ẹ̀ ló bínú lórí rẹ̀ ni. gbogbo àwọn mọ́tò mi tó wà ní ìgbúgbẹ́ pátá ló ti dẹ̀ tì. ẹ ra mà. mánéjà ká sọ. ọ̀gá ẹ ra sà. ẹ dúró ṣé wọn kì í gbéṣẹ́ fún yẹn ni mo gbéṣẹ́ fún yẹn. àbí àbí dúró ṣé wọn kì í ṣèyàn lóore mo ṣe é lóore o lè má pa mí. o tẹ́yìn ó sá kìsàlá ọkọ mi kò lè kí ṣẹlẹ̀ kẹ wá mi. ah àwọn ètò ìgbésẹ̀ kún wọ̀ kí dà mí ìwọ ìwọ iná òní ìwọ iná òní kí ló dé owó tó tẹ máa ń fún mi owó yẹn tẹ ti kéré jù èmi tẹ ni wá sọ̀rọ̀ pa owó. owó ẹ̀kọ́ àtàkà. jẹ́ kí jẹnẹrétọ̀ máa wà títọ̀ látẹ̀ẹ́nì lọ kọ́sítọ́mà wà ó kọ́sítọ́mà wà ó jẹ́ kí jẹnẹrétọ̀ máa tọ̀ mo ti transfer four million naira sẹ́sì àwọn dísù jẹ́ ńláńláńlá mẹ̀kánù yẹn irú ẹ̀ ni wà ló bá mi gbé sùn tẹ̀ gbogbo wọn tẹ̀ sọ yìí mo ń try best mi kò kí n ṣe fault mi ṣẹ́ẹ̀tì ẹ̀rí bí tí ẹ wá kọ́ bíbá ẹ̀ sí hotel sí kòkó sí road àwọn èèyàn complain then secondly iná gbà mí ẹ mọ̀ kíní tí wọ́n akọ́mọkàn jẹ́ gbà mí àníra àwọn èèyàn mo ń try best eh, mi eh, ọ̀gá eh, bọ́ ní ìsìn báyìí tẹ́ wá sọ pé fún fún mi lówó ń sìn máa lọ ra mo dẹ̀ promise pé àmọ́ àtọ́jẹ́ ẹ̀ sìn twenty four hours bóyá tó jẹ́ kí customer tún. ọ̀gá mo ti sọ fún yín ẹ má máa gbéṣẹ́ fúnra àwọn èèyàn báyìí mọ́. shut the fuck up ẹ para sẹ́yìn dùnà báwo lè fẹ́ ni kọ́sọ́mà báwo lè fẹ́ ni kọ́sọ́mà ìgbà tó pé ìgbà tí mò ń bọ̀ ibẹ̀ mi rí common one billboard mi rí one billboard tí tí ó lè sọ fún yàn pé à hotel wà níbí ó dẹ̀ gba three million owó billboard lọ́wọ́ mi ó sẹ́kù tí wọ́n bá ti ń bọ̀ láti èkó báyìí lọ́tún máa rí billboard ńlá lọ́tún máa rí billboard ńlá tó sẹ́ pé hotel ńlá kan wà níbẹ̀ ò ṣe ó dẹ̀ gbowó ẹ̀jẹ̀ lọ́wọ́ mi nítorí ẹ̀ mo tún fẹ́ láwọn ọ̀la five hundred thousand ń gbé kó òfin yẹn dàpọ̀ mú in case kó má lè yọ ọ́nú owó yẹn Billboard ọ̀hún dà ọ̀gá mi ẹ̀dẹ̀ rí mo try o wo ikán tí mo kówó fún tí mo ní kó bá wa ṣe ni yan tí kó wa ọ̀gá ká bá wa fi ní bóyá bíi ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì ń sìn ẹ̀ e máa bàbẹ̀ sí gba advert káàkiri in fact mo ti fún àwọn radio stations kan lówó fún advert ẹ̀ e máa bẹ̀ sí gbọ́nsìn mo promise yín kò tẹ̀lé kò tẹ̀lé oṣù kan péré ni mo fẹ́ lóòótọ́ yìí lẹ́yìn oṣù kan tí n bá ti rí àtọ̀ ní mi báyìí a máa gbẹ lómi sílẹ̀ tó máa take over ibà tó dẹ̀ máa ṣe perfect kan tí bébí máa ti sọ ni mo sọ a máa gbẹ lómi tó máa take over ibà yìí tó máa kó ibà yìí ìkan tí bébí máa ti sọ ni mo tẹ̀lé. yes sir. ìyá yín ti sọ̀rọ̀. ọ̀gá mi o ọ̀gá o ah. ó lọ ni kò tó bá iṣẹ́ ṣe ó lọ ni ó sun wọn oorun yà oorun àdánù oorun tó bá síbẹ̀ dojú kú mọ́tò bíi márùn ti páàkì síbẹ̀ tó fẹ́ fọ́ọ̀mù táyà ó sun àdánù yín báyìí wo tí mo ṣe ìwé kọ̀dá wà pé ẹ bákan gbé gbá igbá dáadáa kó padà sílé. dòdò dòdò ṣe ní bàbá àyà ẹ. bàbá tèmi. ní bàbá àyà ẹ yóò rọra wọlé fún mi lọ́dọ̀ gbàmílẹ́tì olórí ah, búkú ah. èmi ò ní ti fi ilé adé àlójú oorun èmi ò ní ti fi ilé adé àlójú oorun yé kiri pa mí ẹ o mọ ọdún bàbá mi ṣe ni pé ó jẹ mí ní èlò gbọ́dọ̀ one thousand mi ẹ ọmọ bàbá mi lọ́sọ̀dọ̀ kẹ́míìsì ọkọ ẹ tó kú jọgbọ́ ẹ ẹ ẹnikẹ́ni èèyàn kéèyàn èyí tá a bínú obìnrin àbí tá a bínú ọkùnrin àbí tá a gbé gbé jáde tó bá tún jí mi yéé ṣọ̀gbọ́dọ̀ lára pa ogun lára fẹ́ jẹ́ ìwẹ̀ wàhálà ẹ̀ ó yà lọ́ra wa. Sunday Sunday ẹni tó lówó ke lójú oorun pé kí ni dẹ́kun amọ̀jẹ́ fọgànáìzà ẹ̀ olórí ibú. dúró dúró dúró agbowó olórí burúkú ayé àtọ̀run tó gbé ọ̀kan ní olóko ayé àtọ̀run ó ọmọ adúgbò ẹ̀mí mọ́là. ẹ tó bá tún jí ìjọpọ̀ lọ́la pa òun lọ fẹ́jẹ̀ rẹ̀. oorun wa máa o oorun máa wá o.